ọba tí ó ṣe nírọ̀rùn fún wa láti pàdé ní dédé àsìkò yìí ní ọ̀kan nínú ilé ọlọ́wọ́n ọba láti máa gbéyẹ̀wò ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà wa pẹ̀lú ọlọ́wọ́n ọba látara tíra sheikh islam ibn taymiyyah rahimahullah tíra àwọn tí ń jẹ́ al-aqidatu al نبتي تي أباك كاتيرا نادي هناني إثبات الاسم لله ونفي المثل عنه وقوله تبارك وقوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم تبارك اسم ربك ذي الجلال والإكرام وقوله تعالى فاعبدوا واستبر لعبادته هل تعلم له سميا وقوله تعالى ولم يكن له كفوا احد قوله تعالى ولا تجعلوا لله اندادا وانتم تعلمون وقوله تعالى ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله شيخ الإسلام ابن تيمية رحمه الله نبي تي وفاء شلالا يفوا نبي تي أفكا لنترى عقيدة الواسطية هنا إثبات الاسم لله ìfirinlẹ̀ ìpè ọlọ́run ọba ó ní orúkọ àmọ́ níní orúkọ yìí wọn náà fòyèl mẹsẹlú ànihu àwọn alẹ àfiwé agbèjìnà sí orúkọ tí ọlọ́run ọba ń bá ní òun ní ntí sheikh lálàyé fún wa níbi mọ̀ọ́dọ́ yìí òun láti gbé kó wà nínú ẹ̀mí wa kó jókòó ipe ọlọ́wọ́n ọba ó ní orúkọ àmọ́ gbogbo àwọn orúkọ ọlọ́wọ́n ọba yìí náà a gbọ́dọ̀ ṣàfiwé rẹ̀ pẹ̀lú orúkọ ẹnìkankan kọ́dà nínú àwọn orúkọ ọlọ́run yìí tó ṣe pé ẹnìkankan ò lè ló wọ́n jẹ ọ̀rọ̀ pàtì ẹ̀fiwé ànífiwé kọ́ ṣùgbẹ́sì ni èyí tó ṣe pé ènìyàn lè jẹ́ ọ wà níbẹ̀ àmẹ́nu tí ó kàn jẹ́ ìyàtọ̀ ni pé a gbọ́dọ̀ fi orúkọ yẹn wé títí ọmọ ẹ̀dá ènìyàn kankan sheikh islam ibn taymiyyah rahimahullah wọ́n wá mú ẹ̀rí wá àkọ́kọ́ ẹ̀rí tọ́kọ́ mú wá òun náà ni qawluhu tabaraka ní orúkọ ọlọ́run rẹ̀ ọ̀gá ìmáàna tabaraka ẹni pé orúkọ rẹ̀ ga ismu rabbika orúkọ ọlọ́run ẹni pé orúkọ ọlọ́run ọba orúkọ tó ga ni dil jalali ọba tó ṣe pé òun gangan ló ní títóbi wal ikram ọba tó ṣe pé òun náà ni ó ní gbogbo tí ń jẹ́ àpọ́nlé ọ̀dọ̀ ọlọ́run ọba ni gbogbo ọ̀ṣẹ́rí sí ìtumọ̀ rẹ̀ ni pé nínú orúkọ ọlọ́run ọba orúkọ tó lágbára tó ga jù ni tó ṣe pé ẹnìkankan kò lè bá a ṣíà nínú orúkọ yìí kò lè bá a pín bẹ́ẹ̀ lápèjúwe Allah orúkọ tó ṣe pé ẹnìkankan kò lè ní òun jẹ́rú ẹ̀ ni kò lè sọ pé kánikí lórúkọ ẹ̀kọ́ ní èmi ní ń jẹ́ Allah Sheikh eh, eh, Jabrin eh, rahimahullah wọ́n ṣàlàyé pé ìtumọ̀ rẹ̀ ni pé ma sami'na ahadan yusamma bi hadha al-ism àgbọ́ kẹ́nìkankan kó lóun jẹ́ orúkọ yìí rí ẹni pé kò sí onítọ̀hún tó lé ní pé bẹ́ẹ̀ ni orúkọ ọ̀hún jẹ́ oníkí lórúkọ rẹ̀ kó ní èmi ni kò sí onítọ̀hún so yẹn ni pé torí pé kí ni gbogbo tí bá ń jẹ́ gíga láyé tábà ní pé ẹnìkan ga ó tóbi ó pàtàkì gbogbo títóbi rẹ̀ yẹn yóò máa jẹ́ lábẹ́ títóbi fún ọlọ́wọ́n ọba ni kódà nínú sẹ̀mí ayé gan gbogbo títóbi yóò máa wà lábẹ́ títóbi tẹnìkan ni tó bá tóbi ní àyè kan yóò di àwọn àyè kan tó ń lórí pé ah èmi mo tún wá di èèyàn yẹ̀yẹ́ báyìí ó lè sọ jáde kò lè sọ jáde yóò sáré pé òun di èèyàn yẹ̀yẹ́ yíkáwó lápèjúwe tí a bá ń sọ pé àwọn tí wọ́n jẹ́ àwọn chairman ní títóbi táyé ni mú àpèjúwe rẹ̀ wá wọn tọ́ba ní pé èèyàn jẹ́ chairman ní àdúgbò kan àbí ní ní ẹ̀yìn local government kan yóò máa jẹ́ ọmọ èèyàn yẹ̀yẹ́ nígbà tó bá lọ sí ọ̀dọ̀ àwọn tó bá jẹ́ bí àwọn commissioners tí àwọn commissioners náà táwọn náà bá tún dé ọ̀dọ̀ governor àwọn ló tún di ẹni ìyẹpẹrẹ lọ́dọ̀ àwọn tó ń jẹ́ governor tí governor náà bá tún dé ọ̀dọ̀ àwọn president president ló tún di àwọn governor ló tún di èèyàn ìyẹpẹrẹ lọ́dọ̀ president so bákan náà irú president Nàìjíríà lápèjúwe òun náà tó máa di èèyàn pẹ̀lú lọ́dọ̀ president America ní àwùjọ ní àwùsìnkù tí tí a wà yìí so ó túmọ̀ sí pé gbogbo àwọn tó bá láwọn ń tóbi láyé abẹ́tí tóbi ẹnìkan náà ni wọ́n tó máa wà tẹ́bá tó wá ń wọlé tó wá jẹ́ president America òun náà bóun náà ṣe wá wà yẹn yóò wá wà lọ́dọ̀ àwọn kan tó ṣe pé òun náà máa rí pé á mo dèèyàn yẹ̀yẹ́ níyà yìí lápèjúwe irú rẹ̀ yóò máa ní sí bóyá àwọn doctors kan pé ká wá ṣe ìwòsàn fún òun lọ́dọ̀ àwọn dókítà òun kò ní jọjú kankan lọ́dọ̀ wọn ọmọ ògùn lágbájá ẹni tí ń bọ́ lára lẹ́ni sì ti ń fún ní abẹ́rẹ́ so omi ìké gbogbo ṣe lóhun lóhun tóbi tó kódà tó ń gábá nílà káì òun kò fura pé ìjọ ìtọ́mọtọ́rọ́ lọ àwọn ẹni yìí tó bá kàn pami léde torí wọ́n lè ṣe torí ẹtọ́ tóun bá ní bùkátà sí wọn tó wọn bá dáhùn lóhùn tabaraka ismuhu òun ni orúkọ rẹ̀ ga jù òun ni títóbi rẹ̀ ló ju gbogbo títóbi lọ fìdíl jalali wal ikram òun ni àpọ́nlé rẹ̀ ó lágbára jù àpọ́nlé tí ò ní àbùkù nínú náà ni àpọ́nlé ọlọ́wọ́n ba gbogbo ẹni tó bá ṣe pé àwọn yẹn bá ń sàpọ́nlé rẹ̀ bó ṣe lè kó lápọ́nlé tó kọ́dà lọ́dọ̀ ọmọ ń gbà míì bàbá ó sì jẹ́ tí gbogbo ayé ọmọ pọ́nlé ọmọ kékeré ọmọ rẹ̀ gẹ́gẹ́ ní ó sì wá di pé ta ni ẹ̀ ń pọ́nlé báwọn àbí baba baba náà ni sórí pọ́mọ ẹ bàbá wọn ọ̀jọ́ lójú gẹ́gẹ́ bí àwọn aráàta ó sì jẹ́ ẹni ìjọ́ lójú lọ́dọ̀ wọn ìyẹ́ wọn tó súnmọ́ ká tó wọ̀ èèyàn jẹ́ èèyàn láńlá èèyàn jẹ́ ẹni àpọ́nlé láàrin àwùjọ lọ́dọ̀ ìyàwó rẹ̀ tó bá dáa nìkan ìyàwó ni kíni ìdákùnrin ń bára nídà sọ̀rùn tó tó di pé kíni yóò di èèyàn yẹ̀yẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀ tí ìbá ṣe pé ìyàwó tó bá kàn bẹ̀rù ọlọ́run tí ń wòtọ́ ọlọ́run sàmọ́ ní ìṣesí lọ́pọ̀lọpọ̀ gba ni pé èyí sábà ní àpọ́nlé lọ́dọ̀ ẹ̀tọ́ba jẹ́ ẹni tó jẹ́ ìyàwó rẹ̀ torí pé kí ni gbogbo àpọ́nlé rẹ̀ tó bá lẹ̀wò kó ní àwọn àsìkò kan bẹ́ẹ̀ tó yẹ pé ó wà ní bùkátà sí i tó ní bùkátà sí i tó yẹ pé tó bá ní kò sí àyè fún ọ gbọ̀ngàn pé nǹkan sí ọ so ó mì pé gbogbo àpọ́nlé rẹ̀ ó láwọn àsìkò kan tó mọ̀ tẹríba rẹ̀ fún ẹni tó bá jẹ́ ìyàwó léèyàn títí Allah subhanahu wa ta'ala kò rí bẹ́ẹ̀ ziljalali wal ikram wọn lọ́ba tí tóbi rẹ̀ lágbára jù wọn lọ́ba tí àpọ́nlé rẹ̀ lágbára jù níbi orúkọ ọlọ́run ọba yìí gan náà sì ni àpọ́nlé yìí wà ní títóbi wà wa qawluhu ọlọ́run bá tó sọ báyìí pé ẹ̀rí pé tàbí àwọn ayé aláwọ̀kọ̀tà kàyí ithbatul ismi ọ àfàmù wípé òun ní orúkọ náà ọlọ́run bá fi rìnlẹ̀ níbi ayé yìí níbi ẹlẹ́ẹ̀kejì ó wá fẹ́ ṣe nafyu ẹlmísìlù ó fẹ́ nẹgẹ́tì tí ń jẹ́ àpèjúwe níbi orúkọ mi níbi orúkọ ọlọ́run ọba ọlọ́run ọba sọ pé fa àbúdì ú wàstọ̀bírù lè ìbàdàtì wà àbúdì ú ọlọ́run ní fa àbúdì ú ìmí ọlọ́run ní kẹ́ẹ́ máa sìn wàstọ̀bírù lè ìbàdàtì kẹ́ẹ́ tó wá máa ní sùúrù níbi ìṣe ìbádà ìmí ọlọ́run ẹni pé tí yẹn bá ń sin ọlọ́run ọba yẹn ní bùkátà sí kó ní sùúrù kù tí yẹn bá ń sin lọ́run tó lóun ò ní ṣe sùúrù pẹ̀lú ìsin lọ́run ó súnmọ́ kó ń tọ̀hún kọ́ mọ́ sin ọlọ́run àbí kó jẹ́ pé ìsin lọ́run rẹ̀ yóò mọ̀ jẹ́ ìsin lọ́run bí ẹni tí ń ṣeré ni bí yẹn bá ń kírun yẹn ní bùkátà sí kéèyàn ní sùúrù kọ́dà bí àsìkò rọ́bà tó ń gbà míì àfi kó ní sùúrù torí o lè ní kankan tó wà wájú rẹ̀ àmọ́ wà ní sùúrù ọ̀rọ̀ àgbékiní òtì ó wà lọ́lẹ́ dá ọlọ́run ọba lóhùn bẹ́ẹ̀ náà ni tí yẹn bá ń gba àwẹ̀ kò sí tí yóò fi gba àwẹ̀ bí ojú sùúrù lọ sùúrù ni ẹni tí o bá ní sùúrù kò lè rí àwẹ̀ gbà bẹ́ẹ̀ náà ni gbígba àwẹ̀ rọ̀ ẹ̀yìn yíyọ zaka ẹni tó lówó lọ́wọ́ bá kán tó wá yọ iye kan jáde mbẹ́ pé á dìrò lè kó eléyìí ẹni tí o bá ní sùúrù yóò mọ̀ pé sáyẹn lè bá mi ṣiṣẹ́ nìsín tí màá lè kó owó mi fún wa so eléyìí láfi ma bí sùúrù ṣe pàtàkì tó nínú ẹ̀sìn Islam ọlọ́wọ́n bá sọ pé wajaza'um bima sabaru jannatan wa harira yẹn ni pé àwọn ọmọ àlìjánà wọn ó di ọmọ àlìjánà tá a san wọn lẹ́san ẹ̀san táwa san wọn yẹn bima sabaru lórí nǹkan tí wọ́n ṣe sùúrù lélẹ́rí náà ni ẹ̀san máa fi jẹ́ tiwọn láfi wá fún wọn ní jannatan wa harira láfi fún wọn ní àlìjánà láfi wá fi àwọn aṣọ tó jẹ́ àwọn aṣọ harir ni a fi ṣe àpọ́nlé fún wọn ọlọ́wọ́ bá ń sọ níbi ike fàbúdí uwa stọ́bìr lè ìbàdẹ́tìhì altàìlẹ́mùlẹ́hu sẹ̀mìyà ọlọ́wọ́ bá ní wọ ànábì máa sin ọlọ́wọ́ bá rẹ subakana kò ṣe sùúrù láti máa jọ́sìn fọlọ́hún altàìlẹ́mùlẹ́hu sẹ̀mìyà altàìlẹ́mùlẹ́hu sẹ̀mìyà ni kò sí aláfiwé fún ọlọ́wọ́ bá níbi àwọn orúkọ rẹ̀ tó ní sẹ̀mìyì ìmáà náà ṣẹ̀bíyì ṣẹ̀bí kò sẹ́ńtà lè fi jọ́ kí lágbájá àá ó sì jọ ó jọ lọ́hùn kò ṣeé ṣe ìyẹn ni pé a ní sọ pé ǹjẹ́ tabafẹ́ tu ní ọ̀nà méjì la lè gbà tu a lè tu pé ǹjẹ́ hal ta'lamu ǹjẹ́ ìwọ lè rí fún ọlọ́run ǹjọ́ mà fún ọlọ́run samiyan ẹnitọ́jọ́ ìtumọ̀ kanu wọ́n sì lótú pé alta alamulawu samiyan kò sí ẹnìkan tó lè mà tí ó jọ ọlọ́wọ́n ọba taba ni pé níbi agbára taba ni pé yẹn lágbára gbogbo agbára láyé kò sí fi wé ti ọlọ́run bẹ́ẹ̀ sì nínú orúkọ tí ọlọ́run ọba ń jẹ́ tó ipò náà ní jẹ́ ìròyìn rẹ̀ á ní alqadiru àbíká ní qadir ọba alágbára agbara ọlọ́run àwa lè fi wé títí àwọn ènìyàn ṣùgbọ́n yẹn ni pé agbára èèyàn ó níbi tó ma àmọ́ agbára Allah subhanahu wa ta'ala agbára tí kò ní àlà ni ṣùgbọ́n kanáà tábà ń sọpọ̀ ọlọ́run ọba òun ni ọba Razak Razak ẹni pé ẹni tó máa ń fún yàn lára ni lára àwọn ìròyìn ọlọ́run ọba ni eléyìí fi wé tẹnìkan lágbájá òun náà àbí ẹni ọmọ ìṣàrísìkí jẹ ọmọ fọ́rùn yẹn ní nǹkan jẹ a lè fi wé títí ọlọ́run ọba tábà ń ṣàlàyé lápá agbára ọlọ́run ọba lára agbára ọlọ́run òun náà ní títí ẹ débi ìpín àrísìkí fún yàn agbára ọlọ́run ọba débi ìfìyàjẹ yàn tó burú àwọn nǹkan wọ̀nyí a lè rí ẹni tí a lè fi jọ tẹ́bá wọ àyà yìí wal ayatu àyà yìí ọlọ́run ọba fi ẹ̀rí pẹ̀lú ni fa àbúdì o ẹ̀rí pé àṣẹ ẹni tó yẹn kọjú sí yẹn bá sọ̀rọ̀ nu ti sin ọlọ́run ọba náà wastabir li ibadatihi wá ṣe sùúrù pẹ̀lú ìjọsìn fún ọlọ́run ọba ọba ni hal ta'lamu lahu samiyyan ǹjọ́ orírí ẹni tí ó jọ ọlọ́run ọba bí ọlọ́run ṣe ká sin ọlọ́run ọba ká ṣe sùúrù pẹ̀lú ìsin ọlọ́run ọba tá a bá ń jọ́sìn fọlọ́run náà a sì lè rí fún ọlọ́run ọba ẹni tí o lè jọ kò sí í ṣe àbí ìjó ti rọrùn ní kárí ẹni tí ó jọ ọlọ́run ọba náà ìtumọ̀ rẹ̀ náà ni pé kò sí. alitaalam ya muhammadun awta aw alitaalam ayyul insanu la usamiyan àwọn afáàmà ń túmọ̀ rẹ̀ pé ẹ̀yin ọmọ ènìyàn àbí ìwà nabi sallallahu alayhi wa sallam ǹjẹ́ o lè rí ẹni tí ó jọ ọlọ́run ọba yaani mushabihan falisalila ìṣẹ́bí kò sẹ́ni kata lè fi jọ wàyín kéèlà samiyan yaani musammiyan yusami ìwàstaxikọ isman kasmihi falana ilẹ̀mù yẹni bí kò sẹ́ni tí ó lè jẹ́ orúkọ ọlọ́run ọba tí ó sì ní bí ọlọ́run ṣe rí gangan náà lèmi ṣe ń rí pẹ̀lú ọkọ̀ tí ń jẹ́ yìí sọ̀rọ̀ eléyìí náà ní nǹkan tó gbọ́dọ̀ nílẹ̀ ní ẹ̀mí wa wípé kò sẹ́ni tí ọjọ́ ọlọ́wọ́n ọba níbi gbogbo orúkọ tọ́lọ́wọ́n ọba ń jẹ́ irúmọ̀ rẹ̀ ni pé tábà ní pé ǹjẹ́ mọ́ńtà sàmẹ́lẹ́ obì ismi Allah ǹjẹ́ ń pè ní Allah àkọ́kọ́ nù gbólóhùn òun ni pé ó mì pé tábà fẹ́ tó àyà yìí ọ̀nà méjì ni ó lè gbà wá ó lè gbà wá pé a lè rí ẹni tó yọ máa sọ pé orúkọ ọlọ́run ọba lòun ń jẹ́ àbí kí wọ́n sọ bẹ́ẹ̀ kán kí ló kọ tiẹ̀ kó ní Allahu ni òun ń jẹ́ nítorí àmọ́ jẹ́ ni pé abdun lela ẹni pé abdullah bí àmọ́ jẹ́ ẹrú fún ọlọ́run ni ẹ̀rí pé ó ti mú orúkọ yẹn wálẹ̀ ipe ẹrú ọlọ́run ọba lòun jẹ́ so kò ṣe é ṣe kẹ́ni kan kó ní ọlọ́run ni mi ní jẹ́ Allah so ní ti àyà yìí ń ṣàlàyé fún wa ni nígbà kó yíwa níbí yìí òun náà ni pé nínú àkídà alùsùnàtì wal jamaa òun ni ká gbà pé ọlọ́run ọba ní orúkọ ṣùgbọ́n kan náà ká sì gbà pé orúkọ rẹ̀ yìí kò jọ ti ẹnìkankan kò sí fi wé títí ẹnìkankan bákan náà ṣéèkì tó mú àyà mi wá kíkí wọ́n làm yẹ kàn lọ kufuwan ahadun yẹn ni pé kò sí ẹnìkan tí a lè fi wé ọlọ́run ọba àbí tá a lè fi jọ ẹ̀rí ọ̀ ń dà pé wà náfíù ànihu wọnàfíù alimẹsìlú pé à ń lé àfiwé fún ọlọ́run àyà yìí náà ń bẹ náà àwọn àyà tó ṣàlàyé pé ọlọ́run ọba kò ní ẹnìkan tá a lè fi wé tí wọ́n bá ní alkufu nínú èdè lárúbáwá bìmánà almukafi'u li shay'in huwa almumathilu lahu ẹni tí yóò ṣe bí ẹni yẹn gangan tí wọ́n bá ní fúlàánù kúfù li fúlàánù nípe lágbájá yàní ṣẹ̀bí wò ọjọ́ bí rẹ̀ gangan ló ṣe rí kò sí bí yẹn ṣe lè wà láyé tó á rí ẹni tí á ní pé lágbájá yìí á ń sì jọra wọn kódà ẹrù pé ẹrù kalẹ̀ ni tó mi pé ìyẹ́ òun bẹ fọ́mọ ẹ̀dá mẹ́nìyàn àmọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní ẹni tí a lè fi wé abẹ́ntà lè fi jọ́ abẹ́ntà tẹ̀ ní pé ó tiẹ̀ súnmọ́ ó súnmọ́ á ó súnmọ́ ní jíjọ sórí eléyìí kò sí nínú ìṣesí ọlọ́wọ́n ọba tábà ń sọ pé àfijọ yìí filikudra aw filimanzila ní ipò àbí ní agbára àbí ní gbogbo tí wọn fi ń jẹ ìjẹ alágbára kò sẹ́ni tá a lè fi wé ọlọ́wọ́n ọba níbẹ̀ so níbí náà ni ntí ó jẹ ntí á jẹ ní àǹfààní níbi irú àkídà yìí ó ní lójú ìpè ọlọ́wọ́ba subhanahu wa ta'ala òun lọ́ba tó ṣe pé gbogbo tó bá fi ròyìn ara rẹ̀ pé mi lè mi ń ṣe nǹkan báyìí ẹ̀mí yóò dùn kó ipa ẹnìkan ọ̀ka àfọlọ́n tó bá ní èmi ni ọba rahim ẹni pé lórúkọ ọlọ́run òun náà ni rahim ni bákan náà inú ròyìn rẹ̀ rahim ni rahma sí wa ń bẹ ìkẹ́ wà nù rẹ̀ nínú wa mẹ́ pé ìkẹ́ ọlọ́wọ́ba yìí kò sí ìkẹ́ kankan tó lè fi ìgbàgàkà pẹ̀lú ìkẹ́ ọlọ́wọ́ba kò sí ẹnìkan tọ́lọ́ ẹni ìkẹ́ tẹ́nìkan ní ìbí fẹ́ kẹ́ ń tipa torí pé ọlọ́run ọba ni ọba oníkẹ́ ṣùgbọ́n kẹ́nà tọ́lọ́run ọba ọba fún yẹn nínú kẹ́ ọlọ́run nínú kẹ́ rẹ̀ kò sẹ́ni kan tó lè fún yẹn àfi ọlọ́run gbogbo nǹkan tó yẹn rí nínú àǹfààní pé kí yẹn mọ orúkọ ọlọ́run ọba lélẹ́yìn ṣùgbọ́n kẹ́nà tó wáyé pé ipò kan ni èèyàn ń wò ni pé alágbájá yìí ọmọ ga nípò ẹni èèyàn wá ní ga nínú ẹ̀mí rẹ̀ kó wá máa fún ní ẹ̀tọ́ ọlọ́run torí pé kíni ó ti rìnlẹ̀ lẹ́mìí rẹ pé gbogbo tí ń jẹ́ gíga láyé kò tó gbogbo gíga láyé yóò mọ̀ lábẹ́ gíga kẹ́ni kódà tí wọ́n bá ti ma ẹni tí ń ga tó ga ju ẹni òun lọ ọgbọ̀dọ̀ rìnlẹ̀ lẹ́mìí rẹ pé mo gbà pé wọ́n kọ́ ti rí lẹ́nìkan tí ó tún ga ju ọ náà ju ọ náà ni a ní àǹfààní irú àwọn kàmọ̀kọ́ ọlọ́wọ́n ọba yìí ọba tó sheikh tó mú àyà mi wá pé wàlá taj'alu lillahi andadan wa antum ta'lamun ọlọ́ni nínú suratul baqara ọlọ́wọ́n bá ní ẹ má bá mi wá orogún andad ẹ má bá mi wá orogún wa antum ta'lamun tẹ́yìn náà sì mà pípé mi ní orogún tọ́ba ní orogún òun náà ní ẹnìkejì yàn ẹnìkejì yàn níjẹ́ báwọn tó ṣe pé asherik ẹni tó jẹ́ pátánà yàn awilmasil abẹ́ni tó jọ yàn awusẹ̀bí abẹ́ni tó rí bí yàn ẹ̀rí pé náà fi máa ń sọ pé lọ́dọ̀ àwọn yorùbá tọkọ tí ìyàwó bá tí ọkùnrin bá níyàwó méjì ìyàwó ọmọ wa sọ pé orogún mi àbí kí ìyàlẹ́ náà máa ní orogún mi nu ó mi pé ń tá àjọ orí bá kan náà lọ́dọ̀ ọkọ wa irú eléyìí kò wá sí fún ọlọ́run ká ní àyíntàn orí bá kan náà ni àbẹ́ni tó jẹ́ ẹnì kejì rẹ̀ ní kò síbẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run àwọn ẹlẹ́bọ ntí ọlọ́run bá fi bínú sí wọn òun náà ni pé àwọn gbé ẹnì kejì wọ́n wá nǹkan kan tí wọ́n gbé kalẹ̀ tó fi ń ṣe kejì ọlọ́run ọba àbí tó ti ẹ̀ gbé ẹ̀tọ́ ọlọ́run ọba kú lọ́dọ̀ ọlọ́run tó à ń gbé fún nǹkan náà ẹ̀rí kọ́ lọ́dún sọ́nù ayà mi pé wà mí nàá náà sì máa ń yẹ tẹ́kìdù mi dùn ní láì àǹdáadáa ni ọlọ́ni ń bẹ nú àwọn mẹ́ẹ̀dá mẹ́niyàn tó ṣe pé wọ́n wà lọ lè gbámú ẹni tó yàtọ̀ sọ́lọ̀ àǹdáàd wọ́n lọ lè ní àwọn orogún kan àwọn aláfiwé kan àwọn tí wọ́n lò pọ̀ jọ ọlọ́run wọ́n wá gbé kalẹ̀ yọ̀ṣìbúnà ọ̀nkà ṣùgbẹ́là wọ́n wọ́n máa sẹ́rẹ̀ rẹ̀ lọ́ba torí pé kí ni wọ́n ti rí wọn pé ẹni yìí irú ọlọ́run ni wọ́n kí ni àyà yìí ń ṣàlàyé fún wa ni pé a gbọ́dọ̀ wá irú fún ọlọ́run so ìwá irú fọlọ́run nǹkan tí máa ń dá wàhálà alẹ́ tààrà ni òun ní padà wá já sí nǹkan tá à ń pè ní aṣíríkù ẹbọ ṣírík ẹbọ so ni pé ọlọ́run ni wala taj'alu lillahi andadan wa antum ta'lamun ẹ má bá mi wá orogún tẹ́yìn náà mọ̀ pé mi ní orogún ẹ rí i pé tá a bá ń wula kojú yìí tẹ́ bá wo gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí ẹbọ máa fi ń ṣẹlẹ̀ ní máa fi ń ṣẹlẹ̀ ní ń jẹ́bọ náà ni pé ẹ gbé ẹnìkan yóò fi ṣe ọlọ́run àbí kó yẹ pé kéèyàn tiẹ̀ pa ọlọ́run tì yányán kéèyàn gbé ẹni ọ̀nà méjì náà ni ẹ ńlá kojú yìí ẹni tó ṣe pé ó yẹ ipe ọlọ́run ọba ni ọba hafiz ọba tó máa ń ṣọ́ ni ipe orúkọ ọlọ́run ni alḥafid ọba tí máa ń sọyàn ìròyìn ọlọ́run ni ìpè ọlọ́run ni ọba alḥafid ń lọ́ba tó máa ń sọ ẹ̀dá òun wá wo nísìn wọ́n wá ní ìṣọ́ yìí ìpè òun gbà ọlọ́run ní sọyàn lóòótọ́ àmọ́ tába tó lọ lè mú ewé kíní kan tá a di papọ̀ tá a súnmọ́ kíní kan táwa ń ṣe kíní kan táwa fi rán ìfúnpá tá a ń ju sára abá ti rẹ pẹ̀lú òka àwa ń sọwọ́ òun náà ń sọyàn ẹ̀rí pẹ̀lú ẹni olóńgbà lẹ́mìí wọn pé ọlọ́wọ́n bá ní sàn yẹn lóòótọ́ àmọ́ ó tún lọ lè mú nǹkan míì ó tún fi kún pé nǹkan yìí náà yóò tó máa sọ̀hún irú ẹni wọn mì pé ó ti wá irú ẹnì kejì ó ti fi wá fún ọlọ́wọ́n níbi iṣẹ́ tọ́lọ́wọ́n máa ń ṣe níbi ìṣọ́ ọlọ́wọ́n àti níbi orúkọ tọ́lọ́wọ́n ń jẹ́ ipò ọlọ́wọ́n bá ọba tí ń ṣọ́yàn ní kẹfìlẹ́mà bí àwọn èèyàn bí wọ́n ṣe ṣe àìmọ̀ ntí ń jẹ́ iyì ọlọ́run àti àwọn iṣẹ́ àtàwọn orúkọ tí ọlọ́run ọba ń jẹ́ mọ ìṣàìmọ̀ rẹ̀ tó ẹ rí i pé tẹ́ bá ń kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń gba mọ́tò àbáwọn tó máa ń gun ọ̀kadà àbáwọn onímọ́tò travel ó lójú yìí tẹ́ wọ ọwọ́ rẹ̀ tẹ́ ní bá òkà ní ọwọ́ wọn tẹ́ ní bá òkà ó lójú sòkè àwọn abíwábí kí náà ń fi òkà yìí ṣe bẹ̀lẹ́ ti mọ̀ rí àṣírí lánàá ń bọ̀ wá láti ibì kan mo wá gun ọ̀kadà sọmọ kékeré lọmọ kò lè tìjú bóyá bíi eighteen àbí nineteen lọ mo wá rí òkà méjì mo fi sí ọwọ́ báyìí gbà tí wọ́n ń gbé mi lọ mo wá sọ̀rọ̀ sí pé báwo ni ń dáadáa ni mo ń sọ́wọ́n bí tí ń júwe fún ọ mọ̀ bẹ̀ ó tún wá júwe fún mi dáadáa mo ní àwọn ó ti mọ̀ bẹ̀ lóòótọ́ mo ní ṣe ń béèrè kí ní kan lọ́wọ́ rẹ ó ní ẹ̀mú ní ó bùn mí ní nǹkan òun o ó ní kí n béèrè ẹ̀mú ní ó ka ọwọ́ rẹ méjèèjì òun só bùn mí wá síjú mi lẹ́yìn rẹ àbá so wọ́n ní aha àkóso tẹ́yìn obìnrin yìí ṣe mo ní àgbà tí wọ́n ń lò wọ́n ní kí lóògùn tẹ́mi náà fi ṣe wọ́n ní wọ́n ní kí lóògùn ṣe náà ó ní àwọn kàfi sanwó náà nìmọ̀ náà òkà kú sanrin lélẹ́yìí kì í eléyìí ò ká kú sanrin ni ó ní à pé ọmọkùnrin ọgbọdọ ọmọdú lásán àhà mo ní ọmọkùnrin ọgbọdọ ọmọdú lásán mo wá dákẹ́ ìmọ̀ àwọn kọ́nà wo ní nígbà ní fi àpúrúchì ọmọ yìí o wọ́n gbé mi lọ pẹ́ díẹ̀ wọ́n tó fi three minutes wọ́n á ní ọkà yìí òfin ṣe sọ́ra ni ó ní bẹ́ẹ̀ ni mo ní sí irin irin irin náà fi ṣe fa ó irin ní ọ̀ aṣọ.

tó bá lè yọ mo ní àwọn kàmí ti ń fọ tó sì wúlò ju eléyìí tó ń ṣe yìí lọ ó ní ẹ ah, bàtà wá gbé mi débi tí ń lọ sọ ọ wá yọ kí ni òun olówó yọ ọyọ méjì wá kúrò mi lọ sọ ma mo mú mo ní kó kọ́ mo á ń bá rò mo á ní kẹ́ni kó fún mi níwèé lẹ́gbẹ̀ẹ́ kan mo á àwọn àsìkáàrù tí ó máa ṣe fún un. tòbí tí ń lọ gan ni pé àwọn èèyàn tó máa ń sọ pé wọ́n ń fi ẹlòmíì ṣe kejì ọlọ́run ẹlòmíì ọmọ nírọ́ o àṣàpín àṣẹbọ pẹ̀lú ọlọ́run but kì í yé àwọn èèyàn wípé iṣẹ́ ọlọ́run àbí orúkọ tí ọlọ́run ọba lóhùn ń jẹ́ káwá gbé nǹkan yẹn sí ara nǹkan míì tọ́tọ́ pè ní ẹbọ nù ọlọ́ba ni wala taj'alu lillahi andadan wa antum ta'lamun sòtẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ wípé àá ní ẹlòmíì tí èèyàn lè fi wé mi tẹ́lẹ̀ wé mi ẹ̀ sì ń fi wọ́n wé mi ẹ wúru ní irin ní ìsìtẹ́bá tírèsì ìsìtẹ́bá tírèsì ẹ̀ irú irú ẹni tẹ́ tó fi òka sọ́wọ́ nìsín ṣebí lẹ́lẹ̀ nínú irin inú lẹ́lẹ̀ inú lẹ́lẹ̀ ọlọ́run náà ti ń yọ irin jáde sílẹ̀ náà wo àwọn process oríṣiríṣi tó ti lọ lérí rẹ̀ wọ́n jó níná wọ́n gba wọ́n ṣe gbé ẹ̀ òun náà mọ̀ wá sọ̀wọ́ ṣùgbọ́n eléyìí náà ni ó fi mọ̀ pé bí ẹbọ bó ṣe ní ewu tó ní àwùjọ so wala taj'alu lillahi andada wa antum ta'lamun ṣé kò tó mọ àyà mi wà ní wa minan nas ń bẹ nínú àwọn èèyàn man yattakhidhu min dunillahi andadan tó ṣe pé wọ́n ní orogún pẹ̀lú ọlọ́run yuhibbunahum ọmọ wa máa fẹ́ràn àwọn nǹkan yìí aw ka hubbillah gẹ́gẹ́ bá ṣe fẹ́ràn ọlọ́run ọba gangan tó yẹ pé dédé ibi tó ń gbé ọlọ́run ọba sí nínú ẹ̀mí ni àwọn nǹkan yẹn náà wà tiẹ̀ èèyàn ní tiẹ̀ ó ti láwọn aláàfáà kan tó ṣe pé ipò ọlọ́run náà ló gbé wọn sí ipò ọlọ́run ipò tọ́lọ́mọ wà gangan náà ló gbé wọn sí àwọn afáà yìí nígbà kó ń sọ̀hún nígbà pé wọ́n máa ń bẹ láyé ọkàn wọn balẹ̀ tọ́ba alábùkù ọkàn àbùkù ọkàn wọn náà ni tọ́ba ní ọ̀sábùkù ọkàn wọn ti balẹ̀ náà nu gbúrú eléyìí èèyàn gbé ọlọ́wọ́ba sí èèyàn gbé èèyàn sí ipò ọlọ́run ni sọ́bọ́tọ́ lágbára ni kọ́lọ́ba kí ọ̀ṣà àánú wọn bẹ́ẹ̀. شيخ تو ان باور الله وني نفي الشريك عن الله تعالى وني وقوله تعالى وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الظل وكبره تكبيرا وقوله تعالى يسبح لله ما في السماوات وما في الارض له الملك وله الحمد وهو على كل شيء قدير وقوله تعالى تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نظيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا وقوله تعالى ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لدأب كل إله بما خلق ولعل بعدهم على بعد ولعل ولعل بعضهم على بعد سبحان الله عما يصفون عالم الغيب والشهادة فتعالى أما يشركون وقوله تعالى فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون قوله تعالى قل إنما حرم ربي الفوائش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون sheikhul islam ibn taymiyyah rahimahullah wọ́n tún parí wọ́n parí títí ọ̀rọ̀ isbatul ismulillah ìfirinlẹ̀ orúkọ fún ọlọ́run ọba ibi tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nísìn òun náà ni naflu sharik anillahi ta'ala ilé ẹnìkejì ilé lọ pé kò sí ẹnìkejì fún ọlọ́run ẹnìkọ́lọ́run ọba kò ní ẹnìkejì níbi ọlá rẹ̀ níbi àwọn iṣẹ́ rẹ̀ tí ń ṣe kò ní ẹnì kejì sọlẹ́ yìí tó ṣe ká mọ̀ bí agbára ọlọ́run bá bó ṣe tó kò sí bí yẹn ṣe lè wù láyé yìí tí ó ní òun ní bùkátà sí ẹlòmíì kò sí kò ṣeé ṣe bí yẹn ṣe lè kó tó ṣe lè kó ga tó kódà ń nígbàgbọ́ pé òun ní tí ó máa ń jẹ́ pé èèyàn ti ní agbára bí yẹn ti ní ní tí èèyàn ń fẹ́ nílé ayé òun náà ní owó tí a bá ní owó ẹlòmíì ní tọ̀ tó bá ti lówó gbogbo nǹkan tán ní tó bá ṣe tì ìgbà míì owó ṣe nǹkan tì tó yẹ pé ọ̀rọ̀ owó kọ ìtẹ̀ nínú bùkátà sí owó sàmọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú agbára rẹ̀ àti ìjẹ́ ọlọ́run ọba rẹ̀ kò ní bùkátà sí ẹnìkejì rárá irú eléyìí ní jẹ́ pé ìyẹn ma ọlọ́run ọba ẹni tó bá ma ọlọ́run báyìí dérúpọ̀ báyìí tó sì rìn lẹ́mí rẹ̀ òun ni ti ń jẹ́ pé ọmọ ọlọ́run ọba rẹ̀ ti pé ata nafa ainihu shuraka gbogbo ti ń jẹ́ olùbánikẹ́gbẹ́ olùṣèdédé ẹni téèyàn lè pópe tọ́ kò sí ń tọ̀hún pẹ̀lú ọlọ́run àfọlọ́run ọba nìkan oṣù iná ni ó da pẹ̀lú èdè yorùbá kan táwọn yẹn máa ń sọ tí wọ́n ní lẹ́yìn ọlọ́run àfi ọlọ́run kódà anabi sallallahu alayhi wa sallam yẹn gbọ́dọ̀ fi ṣe kejì ọlọ́run ọba ìyẹn gbọ́dọ̀ fi ṣe kejì ọlọ́run níjọ́ kan ní ẹnìkan nínú àwọn sọ̀hábà radiyallahu anhu ó ń sọ ọ̀rọ̀ níwájú anabi sallallahu alayhi wa sallam tí bá wọn sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ yìí tí wọ́n ń rìpítì léra wọn yóò wá ní man yuti allaha wa rasulahu faqad faza wa man asa allaha wa man asahuma faqad khaba ń tẹ̀lé aṣọ ọlọ́run ń tọ̀ àti àṣà anabi sallallahu alayhi wa sallam ó ń tọ̀hún ti jèrè ó ti ṣoríire ó ní wàmán asọ́húmà ẹni tó bá ṣe àwọn méjèèjì wà kọ̀dẹ̀ kọ́ọ̀bà wọn àṣìrà ó ń tọ̀hún ṣòfò ó ṣọ́ọ̀tì ah ní ṣe wọ́n rìpítì ọ̀rọ̀ yìí anabi kan dálákẹ́ ni anabi ni bí sàlẹ̀kọ̀tìbù ant ah, ìsọkúsọ ló ń sọ yìí so àtẹ̀jẹ́ alẹ́ ni ní dan Allah sọ fẹ́ sọ kejì ọlọ́run ni ìyẹn ni pé bí ṣe ń lo ọ̀rọ̀ yẹn ní ti ń rìpítì ẹ̀ púpọ̀ jù wípé àwọn méjèèjì bẹ́ẹ̀ sì lọ́nà ànábì sọ̀rọ̀ sálàmù expect pé kọ́ máa dá ayọ̀ lọ́tọ̀ bí ẹni tó bá ṣe ọlọ́run ẹni tó bá ṣe tó bá yapa àṣẹ ànábì òun wá sọ pé ẹni tó bá ṣe àwọn méjèèjì ànábì ni a bí sàlùkọ̀tì bọ̀ àǹtà ó ń sọ kúsọ níwọ̀ yìí yẹn ni pé ànábì ọ̀fẹ́ kí wọ́n máa pa òun pọ̀mọ́ lọ́wọ́ bá gan-an so katuwa ni ẹlòmíì tí o ti tó anabi sallallahu alayhi wa sallam náà lọ́wọ́ bá sọ́nà alukur'an ọlọ́run ni wàkúrẹ́ alhamdulillahi alladhi wa anabi sọ fún àwọn èèyàn pé ọlọ́run ọba yìí òun ni ọba tó ní ọpẹ́ òun lọ́ba tó ní ẹ̀yìn alladhi lam yattakhidh waladan ọlọ́run ọba tó ṣe pé kò ní ọmọ kò ní ọmọ ẹ̀rí pé ntọ́ bá máa ń ṣe fún yàn ó ní akọ́lọ́n kó fún wa lọ́mọ táwọn àríranṣẹ́ ọlọ́run ọba ò ní bùkátà ṣe léyìí torí pé kíni ọba tó ṣe pé kò ní bùkátà sẹ́ni kankan ni èèyàn níyàwó tí wọ́n bá yàn ṣe àwọn kankan láwọn bùkátà kan ọlọ́run ò tiẹ̀ nídìí ẹ̀ ń tòun kódà tẹ́ bá fi ròyìn ọlọ́run èèyàn ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ni tí wọ́n bá fi ọmọ ròyìn ọlọ́run èèyàn ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run tí wọ́n bá fi ìyàwó ròyìn ọlọ́run èèyàn ń ṣẹbọ so irú ẹni yìí walam yakun lahu sharikun fil mulk ọlọ́run ni mi ní ẹni tó jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ mi níbi ọlá tani pé lágbájá ni kọ́dà ìwò tó bá ní pé ọba ẹni pé àyàn ni pé tí ọba nílé tí ọba lóko ó ní ìyàn ní ń jẹ́ bẹ́ẹ̀ ó mọ̀ pé ọba ò tó bẹ́ẹ̀ ọba ayé kò tó bẹ́ẹ̀ kó ní gbogbo tí gbogbo tẹ́ bá sọ ní máa gbọ́ tuntun nǹkan tó nǹkan bá sọ pé gbogbo tẹ́ bá sọ ní máa gbọ́ àwọn yóò ti gbọ́ yé pé àwọn làwọn àti wọn sọ owó fún ni sọmọtọlọ́wọ́ subhanahu wa ta'ala walam yakun lahu sharikun fil mulk kò sẹ́nìkan tani pé òun ní ń ràn lọ́wọ́ òun ní ń ṣìkejì níbi ọlá níbi ọlá tọ́lọ́wọ́n bá ní walam yakun lahu waliyyun min adh-dhill kò sí ẹnìkan tó yẹ pé yóò ní òun lòun jẹ́ aláṣẹ níbi tí wọ́n àti pé yóò wà ní òun òun níbi ìyẹpẹrẹ fún ọlọ́wọ́n ọba ike a ah, tó bá kò lè kò lè a ah, kò lè dọ́là sí kọ́mọ̀ rí àwa ẹ̀rí pé gbogbo ọlá ayé láyé òun ò lè máa dọ́là sí àfikún máa rí àwọn kan sùnú ni wọ́n máa yẹpẹrẹ fún àwọn kan ẹnìkan ẹlòmíì gan ń ní pé bó bá sílẹ̀ wò kó tó yóò tẹ̀lé rẹ̀ fún alábẹ́ni yóò tẹ̀lé rẹ̀ fún onígbàjámà ìyẹn ni pé yóò tẹ̀lé fún bàbá wọn bá gé e. fún mi pé eré tẹ́lẹ̀ yóò lè fọwọ́ kàn àwọn kan bẹ̀ ni wọ́n mọ̀ fọwọ́ kàn kódà wọ́n tún gbà wọ́n tún gbà wọlé ọ bàbá ẹ tẹ̀lé bàbá yìí bàbá ẹ tẹ̀lé bàbá ẹ tẹ̀lé bàbá so irú yìí ń kò kí n ṣe tọ́ lọ́wọ́ ọba so a bàbá ẹ pẹ̀lẹ́ bóyá ń bá yọ ṣépù yìí ni ẹ pẹ̀lẹ́ so àbí ẹ̀rọ agbélúrú dáadáa o agbélúrú dáadáa o so irú yìí ń kò sí fọlọ́wọ́n ba sọlọ́ ni wa kabbir takbiran ẹ gbé ọlọ́wọ́n ba náà tóbi ní ìgbé tóbi yẹn ní pẹ́sì takbiru rẹ̀ sọ Allahu akbar sórí eléyìí ni àyà yìí ń ṣàlàyé ìpè ọlọ́wọ́n ba subhanahu wa ta'ala pẹ̀lú ọlá rẹ̀ ọkọjá kálámà láfi wé fún gbogbo àwọn kan ilé kí mùsùlùmí kọ́ mà ní tí wọ́n fi ń yin ọlọ́run wọ́n lọ́ba tó ṣe pé ó bímọ wọ́n lọ́ba tó ṣe pé ó ní ẹnì kejì ó lẹ́nìkan tó ti ṣe pé bóyá ọlọ́run ó wá yẹpẹrẹ fún pẹ̀lú ọlá rẹ ṣùgbọ́n àwọn kan wọ̀nyí ní jẹ́ pé èèyàn ma ntí ọlọ́run ọba ń jẹ́ ṣùkúrú nǹkan báyìí kọ́ ọmọ mú ọlọ́run ọba tóbi ní ẹ̀mí yàn ẹ̀rí pé tó bá mọ̀ báyìí irú ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ pé pàtàkì ti ń jẹ́ ọpẹ́ fún ọlọ́run òun náà ni kí ọmọ tẹríba fún àṣẹ rẹ̀ tukutọ́lọ́run bá ní nǹkan tí mo fẹ́ nì kí ọmọ ẹ̀ ṣe ti ń jẹ́ pé yàn ń dúpẹ́ fọlọ́run ọba nù soba kana pọlọ́wọ́n ba ọba tí ọlọ́mọ ni ìyọ́n mọ̀ pọlọ́wọ́n ba yìí ọba tó ṣe pé ó tóbi tayọ ká tó mọ ròyìn rẹ̀ pé ó ní ẹni tí yọ̀ọ́ mọ̀ ṣe ìrànwọ́ fún un níbi ilẹ̀ ó ti mọ̀ mọ̀ ipe ó túmọ̀ sí pé ọlọ́wọ́n ba subhanahu wa ta'ala ìmójútó alámọ̀rí ẹnì kọ̀ọ̀kan àti ìṣe nǹkan tí alámọ̀rí ìṣe nǹkan tí oníkálukú ní bùkátà sí kì í ṣe nǹkan tó ní tó ní ọlọ́wọ́n ba la torí bí kèsì kí wọ́n sọ pé tọ̀ ẹni tí mo rán lọ bí báyìí kò tí ì dé àfi kí n tó tí o bá dé ìnirójú mójú tiẹ̀ ìniríyàn rárá sí ọ̀dọ̀ tiẹ̀ ìnìkan ọlọ́wọ́ subhanahu wa ta'ala àbátú ipò nìkan tí sì mú gbogbo ètò ayé bákan náà inú suratu at-Taghabun ọlọ́wọ́ bá jẹ́ kó rìnlẹ̀ fún wa pé subhana yusabbihu lillahi ma fi samawati wa ma fil ard la'ul mulk wa la'ul hamd wa huwa ala kulli shay'in ọlọ́wọ́n bá ní òun lòun yusabbih ń ṣe àfọ̀mọ́lélá ìfọlọ́hún máa fi samawati wa máa fil ard gbogbo nǹkan tí ń bẹ ní sánmà àti gbogbo ohun tí ń bẹ ní inú lẹ́lẹ̀ ni wọ́n ń fọ́ ọlọ́wọ́n bá má yẹn ni pé wọ́n gbà pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọba tí kò nírú ni ọba tí ò sí yẹn tó jọ ni nígbà gbogbo tí ń bẹ nínú ayé náà lọ́mọ gbogbo tí ń bẹ láyé àti ní sánmà lọ́mọ bẹ́ẹ̀ ó túbọ̀ sí pé ọmọ ènìyàn tó wọn bá wá mọ̀ bẹ́ẹ̀ tí kò ṣàfọmọ́ fún ọlọ́run ọba ọmọ ènìyàn ó ń tẹ̀lé ara rẹ̀ jẹ́ ni ọlọ́run ọba tó sọ ń bò mí ó ní wa ma min shay'in fil ard illa yusabbihu bihamdihi walakin la tafqahuna tasbihahum wa ma min shay'in illa yusabbihu bihamdihi walakin la tafqahuna tasbihahum ọlọ́run ni kò sí nǹkan kan tí ń bẹ lórílẹ̀ ayé àti ní sánmà àfikọ́jẹ́ pàwọn kìíní tọ́sibí àhùn àmẹ́ ẹ̀ lè gbọ́ bẹ́ẹ̀ ń ṣàfọ̀mọ́ yìí fún ọlọ́run ẹ̀yin ò lè gbọ́ torí pé ẹ̀yin ẹ̀yin ẹ̀ lè gbọ́ nǹkan ẹni yìí tí wọ́n ń sọ. tó ń bì láti mọ̀ pé ìjẹ́ iṣẹ́ àfọ̀mọ́ fún ọlọ́run ọba ń tó pàtàkì fún ọmọ ẹ̀dá mà nìyẹn ni ọlọ́run bá ní gbogbo tí ń bẹ ní sánmà ń ṣàfọ̀mọ́ fún un gbogbo tí ń bẹ nínú lẹ́lẹ̀ náà ń ṣàfọ̀mọ́ fún un ọlọ́run ní wàhálà olè hamd òun lòun ní ọpẹ́ òun lòun ní ọpẹ́ gbogbo ọpẹ́ ọ̀dọ̀ òun ni kó darí sí gbogbo ẹ̀yìn ọ̀dọ̀ òun ni kó darí sí wa huwa ala kulli shay'in qadir òun lágbára lédè gbogbo nǹkan ẹni pé kò sẹ́nìkan tó lè dúlẹ́gbẹ̀ẹ́ òun pé ipá àwọn ọ̀ka òun kò sẹ́ni tó lè dúlẹ́gbẹ̀ẹ́ tó ní pé ah ó lè bí abùkátà mọ́ kò lè dé ọ̀dọ̀ ru tiwa yìí kò sí ọlọ́run bá ní alágbára lédè gbogbo nǹkan lòun ó láti mọ̀ kò sẹ́nìkan tó lè dún pẹ̀lú agbára ọlọ́run táwa dáwà kò sí bí ẹ ṣe lè pàtàkì tó láyé wọn ni wọn máa yan gbá kínní wọn ni a tó fi dẹ́bùtì rẹ̀ lé so kò sí ìfọlọ́wọn ọba subhanahu wa ta'ala so ibi ilẹ̀ ti mà ipe kí wọn máa gbé ẹnìkan sí ipò ọlọ́run àbí kí wọn máa sọ ni ọmọ ọlọ́run sọ̀rọ̀ bí ilẹ̀ àwọn tó ń jẹ́ àwọn kírísítẹ̀nì náà ti gbé gbági náà ti ṣìnà yányán nìkan máa sọ pé jésù òun ni ọmọ ọlọ́run àbí jésù òun ni igbákejì ọlọ́wọ́n ọba lórí eléyìí kọ́dà anabi Isa tó ń pè ní Jésù òun gan-an ó bọ́ pábọ́sẹ̀ níbi irú nǹkan báyìí bó bá sì tún yá náà yóò padà wá bọ́ pábọ́sẹ̀ fún wọn ìpè ọlọ́wọ́n ọba tí mi sọ fún yìí o ọba tí ò ní <clears throat> ọlọ́mọni kò ní irú kò ní ẹnìkankan tí lè fi wé bóyá ni pé ẹrú ọlọ́wọ́n ọba náà lèmi jẹ́ kọ́lọ́wọ́n ọba sọnù Kùránì tó bá dijọ́ gbé ní òun ó pe anabi isa alayhi salam òun ó pè kalẹ̀ pípé anta qulta linnas anta khudhni wa anta anta qulta linnas an ittakhidhni wa ummi alihata min dunillah ila an min dunillah ila ayni min dunillah wọ́n ní pé ah ọlọ́run mọ̀ bí pé ṣé ìwọ ló ń sọ fáwọn èèyàn gbogbo àwọn tó ń jáwọn kiri yóò yà àwọn kírísítẹ̀nì yìí sí lọ sọ fún wa ipe kan máa pè wá àtìyá rẹ lọ́lọ́run yàtọ̀ fọlọ́run ká tó máa sọ pé ìyá rẹ náà ọlọ́run ni ká máa sọ pé ẹ̀yìn ìwọ náà ọlọ́run ni ọ́ àwọn kan tiẹ̀ ń bẹ àwọn tó máa ní ọmọ ọlọ́run tó ní ẹ̀yìn pé ìyá ọlọ́run nínú rédíò mo ti gbọ́ yìí wọ́n ní Mary ìyá ọlọ́run mo ní àà irú dédé oní atúnì Mary ìyá ọlọ́run ah, ibo ni ọlọ́run ṣe ní ìyá sọ wá táwa ní bàbá ọlọ́run so ní ó fi mọ bí ìṣìnà ń ṣe ní agbára tó ní ara wọn so ó ní pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala bàtà bá ń sọ̀rọ̀ yìí pé ọlọ́wọ́n bá kò nírú kò ní bùkátà sí ọmọ ẹ̀dá mẹ́rin yẹn kankan so ó túmọ̀ sí pé ọlọ́mọ so sẹ́ni tó bá sì lọ́mọ yóò mọ ní bùkátà sí yàn sórí eléyìí ọlọ́wọ́n bọ̀ jọ ọmọ ẹ̀dá mẹ́rin yẹn kankan so náà ni pé ọlọ́wọ́n bá gbogbo tí mẹ́ni sọ́mọ̀ ti ń jẹ́ ọlá àti tí mẹ́ni lẹ́lẹ̀ ti ń jẹ́ ọlá ọlọ́wọ́n bá ọba tó kápá rẹ̀ tí kò sì ní bùkátà sí ẹnìkan níbi ìgbé ọlá yìí so bí láti mà bí pàtàkì ọlọ́wọ́ bá ṣe tó ike ala kulli shay'in qadir ọ̀ka pa gbogbo nǹkan kò sí ní tipọ́ ọlọ́wọ́ bọ̀ ká torí pé kíni òun náà lọ dáa ẹni tó dáa nǹkan bó ni ò ṣe ní kápá rẹ̀ ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ṣé kò wá mọ̀ ni pàtó ipò òun lọ dáa nǹkan kò wá ní mọ̀ òun dá tó ní kí gbogbo ẹ̀mí wa agbọ́dọ̀ máa dá padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá náà kájí kó máa rìn ẹlẹ́mìí wa pẹ́tọ̀ ọlọ́wọ́ bá yìí òun lọ́ba tó ń dáyàn òun lọ́ba tó ń ṣètò kọ́ra ibùn gbogbo nǹkan tí o bá ti tò nínú gbèsè ayé tí a mọ̀ pé eléyìí ò ti tò ìyẹn ó jẹ́ kó yíyan pé wàláyé yi ẹnìkan ọ̀ka ètò yìí àfọlọ́wọ́ba náà ni ọba ti pàdé ka àbí nǹkan kan tí yẹn ní bùkátà sí yẹn wá yẹn ó gbà pé pa kan ọ̀ka àfọlọ́run ẹ̀rí pé nítorí olóyè bá rìn lẹ́mí rẹ̀ ọmọ sábà náà máa gbé kíní kàbọ̀ wá àwọn ẹ̀sùn wọn ń pàwọn yẹn lẹ́rin lóṣooṣù ọ̀yẹ́ kẹrin ti tán lóṣù kan náà kí gbogbo ẹni tó wà ń bẹ̀ kan ti lẹ́rin tán lóṣù kan pa kẹrin ti parí kẹkùn ti tán ní oṣù kan àmọ́ tó bá kẹrin bá tó bá tẹ̀rin tó oṣù yìí tán wá tó dòṣù mìíràn tó ní pamílẹ́rin náà tó ń bọ̀ wá lóṣù kejì pamílẹ́rin tó ń bọ̀ wá lóṣù kẹta pamílẹ́rin tó ń bọ̀ wá lóṣù kẹrin áá ah, ah. ẹ̀ ti rí pé ẹkùn ò ní tán ní jẹ́ báwọn ṣùgbọ́n fún kálukú lẹ̀ kọ́mọ kọjú ẹkùn rẹ̀ sọ́lọ́run ìwọ́n tó ní ká máa pọ́ lẹ́rìn gan ìwọ gan òun sunkún ẹkún wà fún ọ gan ẹkún wà fún ọ ìṣòro ń bẹ fún ọ gan sọ wà ní wọ́n fẹ́ pa àwọn kan lẹ́rìn kọ́mọ bọ̀ wá bọ́lọ́run pàdé bọ́lọ́run pàdé níbo níbo sọ orí eléyìí ni ó fi mọ̀ bí mùsùlùmí ṣe báwọn báwọn èèyàn bí wọ́n ṣe nù tó wọ́n ṣe nù tó njọ́ kan ó burú nínú rédíò náà ti ń gbọ́ ọ̀rọ̀ wọn wọ́n sọ pé ẹnìkan bọ̀ wá wọn lóun náà pé kọ́ wá pa àwọn àyàn lẹ́rìn náà ni kọ́ wá bá wọn tán sòro wọn sò wọ́n ní ń bọ̀ wá ẹnìkan sì ń kọlù pé ẹ dákun sáwọn mùsùlùmí náà lè wá bẹ́ẹ̀ mo ní ẹwù ẹwù gbèsè ayé mùsùlùmí báyìí ẹwù gbèsè ayé mùsùlùmí gba tí wọn mọ ọlọ́wọ́n bá wọn tí mùsùlùmí ọmọ ọlọ́wọ́n bá rẹ̀ ọ wà máa ní pé sí wọn lè wá síbẹ̀ sòkòrò àbújá mùsùlùmí gan ló gbérú ẹ̀ kalẹ̀ ìyẹn gbọ́dọ̀ lọ pé ọyá à ń lọ kìlómítà fáìfù mọ kó ìṣòro rẹ bọ̀ wá ìyẹn gbọ́dọ̀ lọ torí pé kí ni òun kálukú kó jòkó síbi tó bá wà kọ́ máa pe ọlọ́run ọba rẹ ni sọ àbí kọ́ máa ní ìṣòro rẹ tó bá ní máa gbé bọ̀ pé nọ́mbà yìí ó fẹ́ wá ìṣòro kún ìṣòro rẹ nu torí ìṣòro náà ló bóun náà nífi lè rédíò tí ìṣòro ọba bá ẹwọ àwọn rédíò gbowó lọ́wọ́ rẹ bá wọn gbowó lọ́wọ́ rẹ ṣé bóyá kí ìṣòro rẹ kẹrin rẹ kẹrin ọkọ débi pé kọyọkọ ọmọ lọ lé rédíò máa. kẹrin ọpọ ọpọ yẹ kọ ọmọ lórí tẹlifíṣàn ma so kẹnibọdì náà kàn ma máa bọ kàn wá pọ lẹrin kọmọ kọmọ pa wọn lẹrin náà níbi tó bá jókòó sí so àmọ́ ẹkọ kan lọ́wọ́ náà bá lọlé rédíò òun so àtẹtọ òun náà lọbẹ náà tó náà sọ pé káyọ̀ ọmọ gbé sòrò wọn wá ìṣòro náà lọ́bọ̀ òun náà dé ilé rédíò so wọn ni pé mùsùlùmí mùsùlùmí ní gbogbo tí ń jẹ́ agbára ẹnìkan kan ò lè bọ́ lọ́wọ́ bá dúró níbi ìṣàrísìkí fún yàn ọlọ́wọ́ bá lọ́ba tí ń ṣe ìpẹ́ ẹnìkan kan ọ̀ka ọlọ́wọ́ bá lọ́ba tí ń fún yàn lọ́mọ ìpẹ́ ẹnìkan ọ̀ka gbogbo àwọn kan yìí ìyẹn gbọdọ̀ gbà pé ọlọ́wọ́ bá ní ọba tí ń ṣe ṣùgbọ́n kan ọlọ́wọ́ bá tó sọ ní suratul furqan ó ní tabarakalladhi nazzala al quran kalẹ̀ ala abdihi ó kalẹ̀ fún ẹrú rẹ̀ liyakuna lil alamina nadhira kó ba lè fi kìlọ̀ fún gbogbo àgbáńlá yìí ìkìlọ̀ ní alukur'ani jẹ́ fún gbogbo àgbáńlá yìí ẹni bí kò kí wa lọ nílọ̀ pàtàkì jù lọ níbi ìtànkù ní ẹbọ ẹbọ kìlọ̀ rẹ̀ kìlọ̀ rẹ̀ fún wa eléyìí lẹ́bọ rẹ̀ fún wa ẹni tó bá ṣe báyìí ọlọ́run wá ní alladhi lahu mulku samawati wal ard ọba yìí náà wọn lọ́ba tó ṣe pé ó ní ìkápá sánmà àtìlẹ́lẹ̀ òun ni agbára rẹ̀ wà lọ́wọ́ rẹ̀ walam yattakhidh waladan ọlọ́run ọba náà kò ní ọmọ kò lọ́mọ walam yakun lahu sharikun fil mulk kò sẹ́nìkan tálẹ̀ ní òun ní ń bá kẹ́gbẹ́ níbi ọlá rẹ̀ wa khalaqa kulla shay'in ó wá fi èbùbù sí gbogbo nǹkan yẹn náà ẹ walam yakun lahu sharikun fil mulk ọlọ́wọ́n bò nẹ́nìkan tí wọ́n bá ní pétọ̀ tó bá fẹ́ ṣọlá àwọn tó bá ṣọlá rẹ̀ rí tọ́lọ́wọ́n bò rí báyìí ẹ oníjó ní níbi news wọ́n ní èyí tó jẹ́ Jonathan president wa yìí ọ lọ sí Kano gbàtọ́ wàá rọ̀bà Kano ẹ wo ẹ rí i pé president lòun náà òun náà jẹ́ ọlọ́lá so àsìkò wọn bẹ tó wà ní bùkátà sírú sírú ọba yìí ọ wà lọbẹ ọba kánò náà sọlá ọba gbé àga gbogbo àga ọwà dẹ ọkẹ sẹ́tì sókè ètò ga sókè òun òun nìkan lọ́wọ́ àjòkó mẹ́ èyí tí <laughs> Jonathan ga jòkó ó ṣe dédé gbogbo táwọn èèyàn jòkó ni náà wà tó wà fẹ́ bá sọ̀rọ̀ wọn ń sọ haúsá wọn ní kẹ́nìkan máa tún tó ń sọ fún un so kí ló ṣe fún un ipe yín fi ọsẹ ọlá yín fi ọsẹ ọlá amadu eléyìí kò sí fọlọ́run kódà òun gangan lẹ́nu tó jẹ́ president òun tó apẹ́ tó bá ń là òun gan mọ̀ pé ah ẹnì yìí fi mi ṣe aláya ọlá tó apẹ́ tó là káyì lè bá wà nítòsí o pé ah ṣé mo gbé èbó ṣé bí wọ́n ní eh, gómìnà central bank kí ló tó sọ̀rọ̀ sí mi direct kó bá mi sọ̀rọ̀ kí ló ń ṣe fún ni pé ń fi ọ̀sẹ̀ ọ̀la ṣùgbọ́n sì ni òun náà ọ̀la ni ní ààyè tiẹ̀ náà so ní pé ọlá ọlọ́run ni ọba tó ṣe pé kò sẹ́nìkan tí ọlá òun lè tẹ́ ọlá ọlọ́run ọba níjẹ́ báyìí ọlá ọlọ́run ó ní pé wàá yẹn ọlọ́run ọba ní pé walam yattakhidh waladan min ní ọmọ walam yakun lahu sharikun fil mulki kò sẹ́nìkan tí ń bá mi fi ìgbà gága nípa ọlá mi pí a lẹ́yìn báyìí àwọn ọlá báyìí ọlá ti bí òtó ti bí àbí àwọn fẹ́ súnmọ́ tánfà àbí tó ń bá lọ́dọ̀ rẹ̀ ọmọ bí sọlá kò sí yẹn ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa khalaqa kulla shay ọlọ́run ní mo gbogbo nǹkan mi ni mo dá ní tí mo fi ju everybody lọ́nu tó ṣé gbà tí pé mi ni mo dọ́ bó ló ṣe wá ní pé ọfẹ́ sọlá tó wà ní òní tó tèmi sọ ara pé mo dọ̀ ń gan ìṣọ́lá ni lérí rẹ̀ wa khalaqa kulla shay torí pé mo dá gẹ́gẹ́ mo ṣe fẹ́ ni mo dá bó ṣe wù mí ni ní àwọ̀ ni ní ìrísí ni ní ní ní ní ní bí mo ṣe fẹ́ kúrí ni ọlọ́ni èmi ọlọ́run ni mo dá fàkọ̀dára ú tẹ̀kọ̀dẹ́rọ mo tún wá kádàrá rẹ̀ subhanallah mo ní pé lẹ́yìn ìgbà tó náà wọ́n bá dá ọmọ ẹ̀dá mọ̀nìyàn tán wọ́n wá tó ń ṣe kankan tó yẹ pé ojú ọmọ ènìyàn kan ò tó <laughs> àfọ̀hún nìkan náà lójú rẹ̀ tó ojú rẹ̀ ò tó kò sẹ́nìkan tó lé lóhun lọ́lá débi pé yóò wá ní mọ́ lọ́lá débi pé ń mọ ọyọ́ tó kù pé mo ṣe ọ́ ládé pé màmá yọ tẹ́yìn òkú mo sọ ládé pé yín mà pé ẹni yìí eléríire ni ẹni yìí yọ wà àlìjẹ́nà ẹni yìí kò ní wà àlìjẹ́nà ẹni yìí ẹ̀mí rẹ̀ ogun ẹni yìí ẹ̀mí rẹ̀ onígun tó ní pé mo mọ kádàrà rẹ̀ kódà tó bá di ìjọba yìí yóò padà wá di nǹkan báyìí kò sí onítọ̀hún so irú eléyìí náà ni ẹni ọlá ọlọ́wọ́n ọba àwọn ọ̀nà tí ọlá rẹ̀ gbà ga gbogbo ẹni tó bá lóun ní ọlá lọ́run faqaddarahu taqdira ọ̀kadà ara ọmọ ẹ̀dá mẹ́niyàn bó ṣe fẹ́ ẹ̀rí pé anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba inna Allaha yajma'u khalqa ahadikum fi batni ummihi arba'ina yawman nutfa ó ní ọlọ́run ọba yóò da ọmọ ẹ̀dá mẹ́niyàn nínú oyún ìyá rẹ̀ ogójì ọjọ́ yóò wà ní àtọ̀ ẹni pé spam ogójì ọjọ́ kejì yóò wà ní ẹ̀jẹ̀ kíkì ogójì ọjọ́ kẹta yóò wà ní bá ṣe ẹran tó bá ti di bá ṣe ẹran ó oṣù mẹ́rin nù summa yursalu ilayhi malak ọlọ́run wa rán màláìka sí fàyàmúrú bí arba'in kalimat yóò wá kọ àwọn nǹkan mẹ́rin kalẹ̀ fún bí kẹtìbí riziki wọ́n kọ ariziki rẹ̀ bí bá riziki wọn ṣe pọ̀ tó ní bí ó ṣe kéré tó ní ara ọlá ọlọ́run nù wa ajẹ́lì àsìkò tí ó lò láyé yọ pẹ́ kò ní pẹ́ láyé ni ọlọ́run ọba ara ọlá ọlọ́run nù wa amẹ́lì iṣẹ́ tí ó ṣe ẹni ọlọ́run ọba lọ́mọ aw shaqiyyin elóríire ní ọjẹ ni olórí ibú ní ọjẹ ni ọlọ́wọ́n bọ́ nìkan kádàrà rẹ̀ láti ìgbà tó ti wà nínú oyún ògbóró eléyìí ara ń tọ́lọ́wọ́n bá fi ń ṣe ọlá lílo ọmọ ẹ̀dá mànìyàn ní bó ṣe wá rí iná ọlọ́run tó wá ní yẹmùhùlọ́wọ́ ma yẹṣá wà yóò síbítú tó bá tó wá wù mí mo tó lè pa tó bá wù mí rẹ́rẹ́ mẹ́ nínú tí mo kọ́ kalẹ̀ fún un wà mo tó lè tó fi nǹkan mí ìrìnlẹ̀ síbẹ̀ pé tó wà ń bẹ yìí kó mọ wà ń bẹ bẹ́ẹ̀ náà ni ọlọ́run ní wa inda ummul kitab ọ̀dọ̀ mi ní ìyá tíra wà mástà gbogbo gbogbo lísì láyé ọ̀dọ̀ mi ọlọ́run ọba tó bá wù mí mo lè parẹ́ tó bá wù mí lè fi nílẹ̀ ńbẹ̀ so bí láti mọ ìta nípa rẹ̀ ka tó ní kó lè sọ pé irú eléyìí lòún ṣe kódà lára ìkádàrà gbogbo ti ń bẹ ní orílẹ̀ wa khalaqa kulla shay wa qaddarahu òun dá gbogbo nǹkan ọ̀dà sánmà arakódà ọ̀sọ̀gbà tí ó ju ọmọ sọ̀kalẹ̀ láti bẹ̀ ọ̀sọ̀gbà tí ó mọ ọ lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan bá ní òun pírídíkìtì pé bàbá yìí lòsù ọdún náà lòrò ojú ọ̀dà ọlọ́ọ̀lẹ́ ní ìjẹ́ kọ́ dáńgbà wọn dá tó bá ní bàbá yìí lòrò òmù ọlọ́ọ̀lẹ́ ní ìjẹ́ kó mú gbà wọn dá so ní kí gbogbo àwọn nǹkan wọ̀nyí bí ọlọ́run ṣe ju gbogbo nǹkan lóko lọ ẹ lè gbọ́ ẹnìkan láyé kó lọ́lá kọ́ wa ní ọlá mi yìí á bóru ṣe mú yìí mo fẹ́ kó tútù tó máa mú látara pé mi ní sọ láàlú yìí pípa ọ̀ka bí ẹni pé ọmọ ènìyàn náà ni irú àwọn báwọn ń jẹ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala onìkan ni agbára ká gbogbo irú àwọn eléyìí so òun ni pé ní kókó òun ni pé mùsùlùmí gbogbo lẹ́wù yìí gbogbo ipò yìí ìyẹn gbọdọ̀ mọ ọlọ́wọ́n bá dé nínú ẹ̀mí yàn tí wọ́n á mọ̀ pé nìkan kan kò lè fi ọlọ́wọ́n kò lè súnmọ́ tòsí kí ní ìbìlẹ̀ níta sí pé yóò ṣe wá rí bẹ́ẹ̀ wọ́n sì ń fọ àwọn èèyàn má dépò pé wọ́n mọ̀ ní pé àwọn ni wọ́n ń darí orílẹ̀ ayé pé àwọn kan bẹ áà ẹni ọlọ́run ni wọ́n àwọn náà ń darí ayé ní wọ́n bá ní ọ̀sẹ̀lẹ̀ ní ọ̀sẹ̀lẹ̀ pàtàkì jùlọ àwọn onísáwí àwọn onísúfi àwọn ntọ̀ríkà tẹ́ bá lọ lè rí àwọn tí ń jẹ́ àwọn àdìọ́kàn wọn nípa àwọn tó máa ń pè láwọn ṣéhù àbáwọn gáúzù àbáwọn kútùbù à ẹ rí i pé ó ní agbára o àwọn àkídà àwọn àdìọ́kàn tí èyí ó fi kú nínú ìsìlámù yányán tíra àwọn kan bẹ ń pè ní Jawahirul Ma'ani wọ́n wá bi Ahmad Tijani nínú àwọn tó jẹ́ àwọn ògbóǹtarìgì nínú oníṣúfì òní wọ́n wá bi pé ma iyal kutubiyya wọ́n ní kí ni tuma ti ń jẹ́ pé èèyàn dé ipò kutubu wọ́n ní ti ń jẹ́ bẹ́ẹ̀ ni òun lẹ́nu tó ṣe pé òun lẹ́nu tó ṣe pé ń sojú ọlọ́run lórílẹ̀ ayé في تصرف يعني في تصرف الأمور جملة وتفصيلا ẹni tó ṣe pé òun ní máa ń darí gbogbo ọ̀rọ̀ ayé ní odidi àti ní àdáyẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ olóhùn ní ń darí gbogbo ayé ní ní kọ́ńtró gbogbo ayé lódidi àti ní àdáyẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó wá wò bí àyẹ̀ náà ṣe máa ní lẹ́mìí nù ó gbà pé ẹni tí ọba fẹ́ kó rí ṣe ni gúúsù ó ní kó rí ṣe ẹni tí gúúsù bá fẹ́ kó pẹ́ láyé ní ẹnití gúúsù bá fẹ́ kó da fún ní ọ̀dà fún ẹnití gúúsù bá fẹ́ kó bímọ ní òní òbímọ dúró lẹ́fì mọ́ gbọ́ lóríṣiríṣi nígbà tá a fi ń ṣe súnfì hùn ìkànnì ọ̀rọ̀ kan bẹ táwọn máa ń sọ táwọn ń kà nù àwọn ìkáyà ó ní ìjọ kan ní ẹnìkan wá bá abdulkadir sọ pé àwọn tán gbà kan dé gbogóòsù nù wọn ni wọn wá bá abdulkadir Jilani ó ní yẹn bímọ ní yẹn bímọ lọ́ba ni ó bímọ ó nígbà tó wọnú lọ́wọ́ lọ́wọ́ mahfuz ó ní pé kò sí ọmọ fún ẹni yìí

so bẹ́ẹ̀ wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn akídábá yẹn ṣe ń gbé káàkiri wọn kọ́ra ní ó tó dún àyọ́ tó hó pé àà ah, ah, ṣé wù yìí lágbára sẹ́ ṣé wù yìí abdulkadiri bàbá ń wòlíì ni so ìfi èèyàn ṣe igbákejì ọlọ́run ṣẹ̀wọ̀n jẹ́ nìkan bẹ́ẹ̀ tó lè máa ọlọ́run bá láṣẹ so ó mì pé à ń fi ọlá ọlọ́run à ń fi ìjẹ́ ọlọ́run ọlọ́run à fi ń wé títí àwọn èèyàn à ń fi ṣẹ̀rík igbákejì fún ọlọ́run ọba so kọ́lọ́ba سبحانك اللهم وبحمدك ونشهد أن لا إله إلا أنت نستغفرك وأتوب إليك أوكي على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون نعم أوكي ọlọ́run bá ní náà nù kọ̀dọ́rùnà bẹ́yìn náà kò mọ̀ mọ́wútà àwọn ọlọ́run ọba àwa ni akádàra ikú láàrin yín wọ́n máa náà bí masubúkín wa pẹ̀lú àsìkò tá a bá dá kò sẹ́nìkan tó lè ṣáwájú wa àlà ànúbà dìlà amthalakum yẹn ni pé ipa wa ká ká pààrọ̀ ọ̀rù yín yẹn ni pé tẹ́bá ní ẹ̀ ṣìta ọlọ́wọ́n bá má a lè pààrọ̀ ọ̀rù yín wa nunshi'akum fima la ta'lamun táwa padà wá gbé yín dìde láti bí nǹkan tí ẹ mọ̀ ìpínbẹ̀ láti gbé yín dìde ṣẹ́rí àyà yìí àwọn onísúfí wọ́n máa ń lò láti fi fi àkídà àkúdáyà láti fi rinlẹ̀ sòun ní ọlọ́run bá lọ sọ́nu kúránì yìí o wípé àwọn ọlọ́run onánu kọ́ dáná bìíní kọ́mọ̀lì mọ́tì ẹ̀ ọ̀mọ iná nu mẹ́sìlúkì náà aláǹdó bá délà nfẹ́ lùkọ́ nùṣí ọkọ̀ fún mọ́lá tá àlẹ́ mu yẹni pé a gbé yín dìde àwọn aṣọ yín di nǹkan míì tẹ́ ẹ̀ ní mà yẹni pa ilé sọ yín di ẹran yẹni pé tẹ́ ti kọ́kọ́ kú àtún a gbé yín dìde àwọn aṣọ yín di ẹran lẹ́yìn tukutu ni tukutu ni ìtumọ̀ tí àyà ń wí ni pé wọ́n ní pé àwọn ọlọ́run alágbára anọba dila amsalakum kakun ikú lérílẹ̀ ayé káwa mú àwọn ẹlòmíì so ẹni pé kakun yányán ṣùgbọ́n kanáà atúnlágbára nùnṣí akúnfí máa la ta'lamun nígbà tẹ́ bá kú tán àwọn ọlọ́run á gbé yín dìde látara ibi tẹ́ mà ṣe pé tó yẹ kálukú bá jẹ tán tó kálukú ju tí ó di egun tó ṣe ó gbé ẹ̀ ọlọ́wọ́ bá wa gbé wa dìde ta ni ọmọ pé ibi tọ́lọ́run ti gbé mi dìde nìyí nìkan ní mà so níjọ gbẹ̀ǹde alqiyama ni ọlọ́wọ́ bá ń sọ so àwọn àyàtẹ́ fi wá gẹ́t pé kì í ṣe ti àwọn ń túnu ọlọ́wọ́ bá ní tí ìyẹn bá ti kú ó ní summa ila yawmil qiyamati tub'athun ó di alkiyama alqiyama kẹ́tó dìde sùn yìí wáyé mọ́lẹ́lẹ̀ kejì sàwọn ènìyàn tó lè wáyé lẹ́lẹ̀ náà máa ń lo àyà yìí fún kọ́ra wọn máa ń sọ débi pé ẹlòmíì bí tó bá ní tó bá wù abú ọlọ́run àfi dá ẹran ẹran tó bá fi dáhùn ọmọ wa jẹ́ ń yà ń bẹ̀ kọ́ra ẹran gan inú létí ń gbé náà ó bì sí náà ni ó tún bì sí padà ọmọ wa jìyà náà ni wọ́n wà ní ẹran mi tó bá lé báyìí ní wàá padà wà tó ń wọ̀ bí mẹ́ẹ́ ibi mo ti wà yàn yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá àwọn àkídà àwọn kìfìrí àkídà bú tí ọ̀dà sọ náà ni ọ̀tá kọ́yà quran ayakura ni pété ní tó bá ti kú thumma ila yawmil qiyamati tub'athun òdìjọ́ gbé ndàlù kìyàmà kọ́lọ̀ tó gbé yín dìde so pé ẹ̀ dìde láyé pé ẹ̀ dìde padà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ so wallahu a'lam. náà oníbèrè béèrè pé ṣé ẹjọ́ ṣé ara ẹbọ ni àbí ara ẹbọ kọ́ pé kí a lẹ kàlẹ́ndà àbí pósítà tí bóyá àyà kan ni o àbí èwo sura ni o tí a fi wá àníyàn wípé a fi dẹkọréètì ilé ni pé a fi dẹkọréètì ilé pé àwọn làníyàn tá a ní ní ṣé ìyẹn ò sí nínú ẹ̀kọ́ abẹ́wọ̀ ni. ọ ṣẹ́rí máa fi àyà Al-Qur'an kí wọ́n fi dẹkọréètì ilé àbí kí wọ́n fi dẹkọréètì mọ́ṣáláṣí àbí kí wọ́n fi dẹkọréètì mọ́tò wọ́n mọ́tò sheikh usaimin rahimahullah wọ́n ní pé wúrọ àwọn kan wọ̀nyí imtihanun lil qur'an wa ma nuzila al qur'an li ajli dhalik wọn ò sọ qur'an kalẹ̀ fún kíkà máa lò fún nìyẹn pé kẹmọ fi qur'an dírẹ́sì lé kẹmọ fi kẹmọ fàyà qur'an dírẹ́sì lé kẹmọ fi kọsára mọ́tò kẹmọ fi ntọ́lọ́ sọ qur'an kalẹ̀ fún un ntọ́ sọ fún kọ́ọ̀n ntọ́lọ́ sọ qur'an kalẹ̀ nítorí pọ́pọ́sì wọn ọlọ́wọ́n bá sọ kúránì kalẹ̀ lè tẹ̀dábẹ̀rú ayati kẹ́ máa kà kẹ́ máa ronú pẹ̀lú àwọn àyà rẹ̀ tọ́lọ́wọ́n bá sọ kúránì kalẹ̀ fún un so náà ni ẹ kí yàn ṣọ́ra fún àwọn nǹkan báyẹn àmì kúránì dẹkọrẹ́tì lé àbí àwọn àyà kúránì kan àfi dẹkọrẹ́tì lé àbí àfi dẹkọrẹ́tì mọ́tò so kò dáa nítorí ká ṣe ni pé kí yàn ka kúránì kí yàn kà kó dàtọ́ àpéṣọ́ lè yẹn bá ní àfi ń ṣe sọ ni kí yàn máa kà á ni kí wọ́n kà á tó náà ni tó ní tàkìlẹ̀ sọ pé tọ̀ bí arú àwùjọ bí abáyẹn ṣe ń ṣe pé tọ̀ wọ́n ń gbé oríṣiríṣi nǹkan wọ́n ń gbé sílé wọ́n fi ń ṣe kíní kan eh, flames oríṣiríṣi kíní kan wọ́n ń gbé sílé kíní kan náà wọ́n kíní ah, náà wá ayà kúránì tí kíní náà ó kíní náà fi dẹ̀ mọ́ dẹ́sí ilé àmọ́ èyí tó dáa jù ní kíní ọ̀pá ti yàn yàn wọ́n fún un lélẹ̀ bínú lé bá ṣe wá rẹ̀ kódà mọ́ṣáláṣí kí ọmọ kan kíní sí lára kíní kan wọ́n fani kò dáa لأجل هذا هو سوق قرآن قال فون كباية سو الله أعلم نعم نمبر 2 please come to that bóyá ọlọ́run lè lóní sábà bí fún mi pẹ̀lú ẹni ẹgẹ́ tó fìrí fà ní ti ní ẹ̀mí dídẹ́nu sórí ẹni ó súnmọ́ kọ́lọ́run bá padà lóní sábà bí láti fi lè kọ́gbọ́ ó ti yé báwọn ṣòkòsí tó burú mẹ́ ọlọ́run wà áìlẹ̀. Wa alaikumus salam. irú ẹnìyẹn ọ̀dà kéèyàn ó kọ́ kọ́nsọ́ọ̀tì rẹ̀ náà ìwé kéèyàn lọ wọ́n ní pé tí ìmáàmù tó jẹ́ ìmáàmù tí wọ́n wá rí tí ó fi kú sanni sọ́wọ́ àbáwọn òkà tí wọ́n ya áàtì mi sí píṣìyàn lè kírun lẹ́yìn rẹ̀ ohun tó dájú ni pé kéèyàn kọ́kọ́ pe àkíyèsí ẹnìyẹn kéèyàn pa àkíyèsí rẹ̀ kéèyàn ojú kó yé e. sọ pẹ̀lú àlàyé tó dáa kódà ibùn tí o bá gbọ́ mọ́tì níbi kò tí ì gbọ́ pé ń tó ti yé báwọn sòkè wọn wá ọ̀nà tí yóò fi wọ́ na tí yóò fi satisfy rẹ̀ tí yóò fi rí kíní yẹn gbọ́ yé tó ti yé báwọn sò lẹ́yìn ìgbà tó bá gbọ́ yé sẹ́nà ìkọ́ gbọ́ yé tán tó nà ní kíni gbogbo ẹ̀hún fún mi ó ní ní ah, pé òun náà ní so ẹ eh, ọ mọ̀ pé ó pé ti ń sọ fún orí òun náà ti gbọ́ rí kéde bíi késẹ tàbí. irú yẹn náà kọ bá mu kódà ẹfun kálukú lẹkùn kálukú sùn ìgbà tó bá fẹ́ sùn dì so kódà kọ́ra kódà kí ọmọ disturb àwọn èèyàn ní àwùjọ sòrò àwùjọ wà yìí lọ́kàn lágbára pé pé rẹ̀ gan yóò fẹ́ ṣàlàyé yóò fẹ́ ṣòro ṣàlàyé fáwọn èèyàn àmọ́ ètò dájú ni kí wọ́n afọ ìlú wúrà nǹkan báwọn ní mọ́ṣáláṣí ó ti yẹ kí wọ́n afọ ìlú rẹ̀ sí ọlọ́run àìlọ́. wa alaikumus salam. wọ́n ní mo ní kí ọmọ kan kúnlẹ̀ ó ṣẹ̀ wọ́n á ní kó kúnlẹ̀ pẹ̀lú àníyàn ó ṣẹ̀ wọ́n á fẹ́ dá sẹ̀rí àkókò kúnlẹ̀ nígbà tí wọ́n á ní kó kúnlẹ̀ lẹ́ni tó bá wá pè mí lákèésí ọlá pé ó rí bí mo ṣe múra wọ́n á ní kí lẹ́ni kó mọ̀ yẹn ṣe òun ní kó kúnlẹ̀ ni torí ìdíwọ́ nítorí pé ó ṣẹ̀ òun dẹ̀ fẹ́ fìyà jẹ níṣẹ́ bẹ́ẹ̀ náà lè sọ yìí pé kò dáa kí òun máa kúnlẹ̀ fún ẹlòmíì àjẹpẹ́ tó bá ṣe pé ẹ bá rí ẹ̀rí mú wá pé nítorí kó kúnlẹ̀ ẹni tí wọ́n táwọn náà fi kúnlẹ̀ dáwọn kí àwọn èèyàn àwọn náà fi ṣe kí ni o àwọn náà fi kí wọn ni kì í ṣe pé àdé àníyàn báwọn fi ń sìn wọn ẹni ẹ wá ní ìbéèrè ni òun mọ̀ lọ́kàrà pé ìsọkútọ̀ ló ń sọ ó ní ṣé tóun náà wá ṣe yẹn ṣé ó ráìtì pé àkọmọ kúnlẹ̀ pẹ̀lú àníyàn tó ń sọ pé òun ti justify reason òun nítorí pé nílé òun gan òun wá ní kọ́mọ òun wá kúnlẹ̀ tó bá ṣe Kama wá ní ṣé ká ní ọmọ kúlẹ̀ fún. ká máa fi ìkúnlẹ̀ jẹ ọmọ kékeré níyà so kò dáa kò dáa so ẹ́ rí i pé kò sí ìyà kankan níbi ìkúnlẹ̀ ju ìyẹpẹrẹ lọ ìyẹpẹrẹ yẹn lọ́wọ́ àmì ìkúnkúnlẹ̀ kò sí jìyà ń bẹ ara kankan níní tó akọba ní kọ́ káwó sókè ní ìsinmi ẹ̀hẹ́n àbí kó kó ẹ̀ kó ṣe bí kó máa mu sìgá ọ̀bọ ẹ̀hẹ́n ìyóò ní jẹ́ kí punishment nù. No but kúnlẹ̀ ń yẹ̀yẹ́ ni yẹ̀yẹ́ yẹn ni sọ wípé wálẹ̀ wálẹ̀ kò sí nǹkan tí ó ṣe ju pé ó ní kó yẹ̀yẹ́ náà ni sọ pé bóyá kọ́ra ẹ̀bùn tẹ́lẹ̀ tó ń gẹ́ bá ṣẹ́ tọ́mọ bá ṣẹ́ gan-an lọ́sàn-án ní ẹ̀jẹ̀ kúnlẹ̀ ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn sọ pé ẹ̀jẹ̀ yẹ̀yẹ́ ara mi fún yín so da kéèyàn ó jìnnà sí tí wàá wà nǹkan mi tí wọn fi jẹ máa kéré ní ìyà so ẹni kúrò àti bá wo àwọn tó jẹ àwọn àwọn tó ń jẹ́ àwọn kìnnì wọn àwọn àwọn forces wọn tó bá fẹ́ báyàn wí wọn kọ́ bẹ́ndà pé lọlẹ̀ fáwọn so kò sí nǹkan tó fẹ́ jùlọ mẹ́jù pé yẹ̀yí ara rẹ fún mi so lẹ́yìn náà lè rí ẹnìkan láyé tó ń jẹ́ kọ́sọ̀ fọ́gà rẹ̀ pé ọ̀yà bẹ́ndà ẹ̀ lè rí so ẹ̀sìn lè rọ́gà kan láyé kọ́ bẹ́ndà fún ọmọọṣẹ́ rẹ̀ so kìnnì ìyẹpẹrẹ ni tó wọn bá ṣẹ̀ kí wọn bá wí lọ́nà tán kí wọn fi ìkúnlẹ̀ kí wọn fi ba ọmọ kékeré wí mọ́ sí wọn lọ àìlẹ́m. aleykum zina. zina. zina ànúni ànúni zina torí pé gbogbo tí bá ti ń jẹ́ ìyapa àṣẹ ọlọ́run ọba ànúni tó ọjẹ́ bọ́ ni ànúni ọjẹ́ bídà ni ànúni ọjẹ́ ṣíríkù náà ni akúfùrù ni ànúni ọjẹ́ ẹ̀ṣẹ̀ náà ni bí zina bí olè jíjà ànúni sí mànà ọlọ́run wa ni sí mànà ni. ṣé bọ́lá tó lọ́la kalẹ̀ ní òun sì rìn báyìí bọ́lá ni ẹ máa ń ṣe ìdìnnà ọ̀nà báyìí ní kẹgbà tẹ́bà tẹ́bà ilé báyìí nìkan láṣepọ̀ ní kọjá pé yàwó yín àfi kọjá pé ẹrú tẹ́ ẹ ní sọ wàmí mẹ́ta kàtà ìmọ̀ nìkan wọn ni wàmí nẹ́pítà ga dáàlíkà gọ́ọ̀rà dáàlíkà fáwọlá yíká ọmọlùmọ̀lùmí ẹ̀mọ́ ìlúmí tó bá tó lọ lè ṣe nǹkan mí tó yàtọ̀ sí ìyàwó rẹ̀ àbí ẹrú tó ní ó ti dẹni ebú ó

kí ọmọ ti sìnà kọ́ ọmọ ní ìyẹn òsìnà kàn yẹn lè ṣe pé kíni pé ṣe bí ẹsẹ̀ lásán ni bí ẹsẹ̀ lásán ni n ti jẹ́ pé istihlal ìyẹn legalize fún ara ìyẹn nu wọ́n legalize ni pé tí wọ́n tó wà permissible tí wọ́n lè ṣe nù sórí eléyìí wọ́n lágbára gan o anẹ́sọ̀ sọ́làmù sọ débi pé tí wọ́n bá ń ṣe ọlọ́run ọba tó bá ti ń ṣe ọlọ́run ní kíní ọmọ kan sínú ẹ̀mí fún yàn ní ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ la nẹ́bí yọ mọ kan sínú ẹ̀mí tí wọ́n bá tún repeat ẹ̀ṣẹ̀ yọ kan sẹ́mi fa ẹ̀ṣẹ̀ wa di wu ẹ̀mí yanyanya yọ wa di balbala balrọ́ọ̀nà ala kulubihim makanu ẹ̀sìgbò yọ wa di rọ́ọ̀n yẹn ni pé tó máa ń kọ́fẹ́ ẹ̀mí yanyanya tí ó sì ẹ̀mí yanyanya tí wàhálà dé nù so òní bí kí wọ́n fojú di ẹ̀ṣẹ̀ bí kí wọ́n máa ní bídíà òun ni tó le jù irọ́ ni o irọ́ ni o bídíà tí ò le tó ẹ̀ṣẹ̀ mbẹ́ o o lè fi tẹ̀sùbá kó fi wé oníṣìnà nìsín o ẹni fa tẹ̀sùbá kí fún tí ṣe ṣìnà so kò jọra wọn so bídí àwọn ẹ̀tẹ̀ tẹ̀sùbá náà kọ̀dá o tọ̀ àmọ́ ẹ̀ lè fi wé lẹ́wù o ọ̀dà ìgbà tí ọlọ́run bá ń sọ nípa ìyàwó ànábì ẹ̀yìn ọ̀gá so tó ní kí ànábì Yusuf báwọn ṣe àzìnà tánábì Yusuf ní pé òun àwọn ẹ̀wọ̀n sọ pé a ah, imra'atul aziz turawidu fata'a an nafsiha wọn ni ah, ìyàwó obìnrin ìyàwó ọba ni wọ́n wá kí ọmọ ọ̀dọ̀ ń kó bá wọn láṣepọ̀ wọn ni innaha lafi dhalalin mubin ah, ẹni àánú ni obìnrin yẹn nù ẹ̀ṣẹ̀ àánú náà nù wọ́n ti yé sọ wallahu a'lam sọ ẹ̀ṣẹ̀ máa ń jẹ́ àánú ni ẹ̀ṣẹ̀ náà náà. نعم نعم وساء سبيلا نعم ó burú pé mọ́kítàn ìyára ńlá ní fún ìrànlọ́dọ̀ ọlọ́run ẹ ti so irú àwọn ènìyàn tẹ́ bá súnmọ́ wọn wọ́n bá débi pé ẹ̀sìn mọ̀lú wọn sì mọ̀ sí ìsìná ẹ̀sìn mọ̀lú wọn mọ̀ parọ́ wọ́n sì láwọn fasòkòtò sókè àwọn nírùngbà ṣẹlẹ̀ wọn àdánwò bá wọn àwọn alákìdá jàbátánù wàláyé ọlákìlá jàbátá nù so kufuru dọlára kufuru gangan dọlára náà ni oye bá wọn tẹ́lẹ̀ dọlára ma ń jẹ́ kufuru dọlára ma ń jẹ́ bọ dọlára ma ń jẹ́ ẹ̀ṣẹ̀ náà ni lóyún tí mo wá ẹ̀dìgẹ́dẹ̀ báwọn so iná na fi ní pé dọ̀lálà tó wà níbi kullu bid'atin dọ̀lálà tálẹ́bí ní gbogbo bídíà dọ̀lálà ni so ẹ̀rí pé àárí ọ̀rọ̀ pẹ́ bọ́ ní ń bábọ̀ níbẹ̀rẹ̀ àárí pọ̀rọ̀ kúfù ní ń bábọ̀ níbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ so ó mì pé dọ̀lálà tánàbí sọ pé kullu bid'atin dọ̀lálà ó mì pé lára dọ̀lálà yìí ẹ̀rí bídíà tí ó padà dẹ́bọ̀ ẹ̀rí bídíà tí ó jẹ kúfùrù ẹ̀rí bídíà torí kò sí nǹkan kan tó ṣàlàyé rẹ̀ pé specific dọ́làlà tó wáyà yìí ni pé dọ́làlà yìí gangan ni àmọ́ tí ọkùnrin jàbátá yóò bá sọ yóò ní dọ́làlà ti bí kúfùrù ní bóòlù ṣe wá mà yóò wá ní pẹ̀lú bọ́rọ̀ yẹn ṣe ń bábọ̀ bóòlù ṣe ń bábọ̀ ẹ̀wọ́n náà ni wàá mọ yushrik billahi faqad dọ́là dọ́làlà ń gangan pẹ̀lú tó bá ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ó ti ni wà máa yakfur billahi wa qad dalla dalalan ba'ida pẹ̀lú tó bá ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ó ti nù gbàtà náà wà ń bá ọ̀rọ̀ ọ̀bọ̀ wá ó ní wa iyyakum wa muhdathatil wa anabi sọ̀rọ̀ sọ́làmù sọ ẹnìkan bí bèrè kan jò ní ìkíní yẹn bẹ lọ́wọ́ mi ẹni wọn ni ẹ dákun ṣé bídí àkúfù tẹ̀ ń wí sànàbì lọ sọ ọ́ ipe anabi pé ẹ̀yin náà lẹ́sìn mọ́ sọ pé ká mọ́ sọ tá anabi ọ̀ sọ sànàbì lọ sọ àbágbọ́yé àwọn sálàfù lẹ́fi ń túmọ̀ kíní yìí wàláhì ìdààmú bá kò rí sí fọ̀ kò rí sí fọ̀ fẹ́ni kíní yẹn mi ẹni rí gbà kò rí sí sí wallahu alam kọ́lọ̀kọ́lá níbi aburú rẹ̀ o sí wallahi lazim kò kí ń ṣe àfà súnà o ẹni tí bá ń tẹ̀lé lánàá rẹ̀ ń tọ́wọ́ tí ń súnà o tọ́ ọlọ́kọ́ mọ́ṣáà